أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد أن محمدا عبده ورسوله ونصلي ونصلي على اشرف المرسلين وعلى آله وصحبه اجمعين وبه نستعين ادغفرهم ادغفرهم الحمد لله الحمد لله رب العالمين ọba dá ó ń fi wá ó ń fi wá fi ìtúsẹ̀ sí jojúmọ́ ó fẹ́ fi ìtúsẹ̀ sí ọwọ́ àdùn àwa sábà díẹ̀ ọlọ́run náà gbogbo ẹ̀ olóde ìpìlẹ̀ jẹ́ wọn tẹ̀ sí ọwọ́ àti àwọn ẹ̀dá rẹ̀ kan ní sábàbí ẹ̀sìn èṣù nítorí gbọ́ ẹ̀wò bí wọ́n fi ń gbọ́ rí fún ṣètọ́nù jẹ́gbé jáǹtì ẹ̀jọ́ jẹ kankan ẹ̀sìn ní ṣe yẹ. onáà ló dẹ wá sí ó dẹ ni. akàdúgbò gbọ́dọ̀ pé bó ti ta wá ní tí ó dẹ wá sí ètò ìkàwọ́ mi tẹ̀sìn ló tó ṣe àwọn kan náà nínú iṣẹ́ ó tún sàwọn míì náà ní tara wọn náà fi mọ̀ pé èṣù ń àná wọn máa polówó rẹ̀ kiri. ó lọ́wọ́ ni pé ọlọ́run fi wọ́n sẹ̀sìn báyìí ọlọ́run adúgbò ètò ọ̀yà wá sí ìyá adúgbò ètò fi wá sí èyí. má padà gbogbo ẹni tó o fẹ́ gbà lọ́wọ́ ṣètọ́ọ̀nù. ó ṣe wá ní sábàbí ẹ̀ ẹ̀yin tí o ti bọ̀ sí lọ́wọ́ ó ń lò wá ń sábàbí kọ́mọ́ kù sọ́wọ́ ṣètọ́ọ̀nù. má jẹ́ sí òtún ara wa náà mọ̀ ọ́ wọ́n la pé wọ́n lọ́wọ́ lórí gbogbo tó dá àwọn míì wọ́n fọ́ ọ́ lẹ́rán pa wá ní pé ó dáa ọba rẹ̀ tẹ̀ ń yá lójúmọ́ tẹ̀ ń yá lójúmọ́ ìtọ́ àwọn náà máa yà ṣùgbọ́n olórí wúkú ni kíní yẹn hmm. àníkúrá ajọ́mọ̀sòwò jọ́mọ̀jèrè àmọ́ kò ní jọ́mọ kéré ọjà délé náà ní àwọn tí wọ́n kọ́ lé náà yọ̀lọ́hùn ìran rẹ̀ yóò fún àwọn òǹpa wa. yánnà ọ̀tara wa gba ọlọ́run gbọ́ torí pé àwọn náà gbà pé wọ́n ọlọ́run ńgbà tó o fi ẹ̀ tó o bá fi ìtùsẹ̀sí délẹ̀ wọ́n á máa pé àwàká àwọn ọ̀tún bá wọn pé àtún bá wọn ah. kálukọ́ ìpàdé sọ́dọ̀ wọ ọlọ́run ọlọ́run tà sí bẹ́ẹ̀ kódà ní ọlọ́run lẹ́yìn náà ìjọba ti máa tọrọ fún léde wa àti fún ààrẹ wa tuntun pé kọlọba ìgbọ́lá wa ní fún wọn ṣe ó sì jẹ́ kí kí orílẹ̀-èdè wa kó jẹ́ ó dáa kí ìjọba náà ti dá mbẹ́ tàwa máa ń ṣe three two three yẹ kátìrà ṣe three two three ìyẹn ni pé àlàntàrà kẹ́yìnbà mẹ́ta lílá bíbélì iná àti iná mẹ́ta lẹ́yìn ẹ̀. èyí ò ní tàwọn ọ̀tá nàìjíríà sábẹ́ da nàìjíríà rú lápapọ̀ ọlọ́run bá ní pín káyé wọn. ẹ bá bẹ́ẹ̀ di lọ́wọ́ ló máa ní kó wọn lẹ̀ jànà. lábẹ́jì méjì ni di ààrẹ wa pé àbọ̀ ọlọ́run sọ ọlọ́run ọlọ́run ló sọ. iná àtẹ́mẹ́rẹ́dà yẹn ẹ̀ ní ti wá gbé ọlọ́run ìbànú ọ̀dà mẹ́. àmín. ìdí three tó lè nìyẹn. adúlé náà ká máa tún rántí ṣe à ń sọ fún abẹ́ náà àwọn ìjà gbàgbé o. tó ní àná ìlàbẹ̀rẹ̀ sọ́lọ́tò yàrá yàrá ayé àkànná ta kàlá náà la tú lọ ẹ bá lè tó kà ayé àkọ́kọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن lantú lánàá àwa fi òní tú ayé yìí gbogbo wa ìtumọ̀ rẹ̀ nítorí ó ní pé gbogbo ọpẹ́ tọ́lọ́ọ̀nì ọba ìwo ni ọba tó dáná méjèèjì rẹ̀ méjèèjì òun náà lọ́dá òkùnkùn lọ́dá ìmọ́lẹ̀ tó ti bẹ́ẹ̀ kò sí tán látún wá rẹ̀ wọ́n tán lọ́wọ́. ọ̀rẹ́ mi káfíìrì tí wọ́n ti wá fi gángan ṣe déédéé ọlọ́run pọ́lọ́run náà pé àwọn eléyìí náà tún jọ́lọ́run náà ẹlòmíì fi ìyá òbí sọlọ́run kejì rẹ̀ ẹlòmíì fi bàbá ìsọlọ́run kejì rẹ̀ ẹlòmíì fi ọṣẹ ìsọlọ́run kejì rẹ̀ ẹlòmíì fi òjò òògùn ìsọlọ́run kejì rẹ̀ ẹlòmíì fi owó owó owó lọ́nà ẹlòmíì. tí owó bá kí pé yọ̀dà bíi ẹni ọlọ́run lẹ́wọ̀n kírun ẹjọ́ ẹjì kówó sẹ́wọ́ sí pé wá kódà mi ti ń kírun lọ yọjà wọ́n ní lórí àárò ah, bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ ilé náà àbá àti wọ́n wà tuntun náà nítorí owó tí wọ́n kírun mọ́ wọ́n fowó sọ̀rọ̀ nìyẹn gbogbo ohun téèyàn bá ti lè gbọ́lá fún borí ọlọ́run ó sọ̀rọ̀ lọ́run nìyẹn ọlọ́run ti tó wa bẹ́ẹ̀. gbọ́dọ̀ wọn làásùlìlà àwọn àbá ní alí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. alihamudulila ali alibu asilamu yẹ lili istikrọ kini ni wà fún gbàgbé kò sí èdè lágbàwá kan ní alifa alifa tí o ní ìtumọ̀ tí o ní ìgbòdo wà lábàá àgbẹ̀dá pé ẹ̀ka sọ́kọ̀ ń bá sọ́kọ̀ tán ti bẹ lápapọ̀ rẹ̀ yìí ní kò ní kɔ ní ọlọ́mọ ọmọ ni ọmọ ọmọ ni wọ́n yẹ pé ní ètò àlùkò àlìkalẹ̀. alìsí bẹ́ẹ̀ yẹn lè ètò gíráàkì ní kí là ń pè ní ètò gíráàkì ìyẹn ni pé kí nǹkan kan kí nǹkan kan kó ní nǹkan tán kìnnìkan ní kìnnìkan tán lánìí tán bí kéèyàn jẹ́ pé òun nìkan bàbá rẹ̀ bí ó sì jọkùnrin bàbá rẹ̀ ò sì níyà láyé mọ́ kò níyàwó láyé mọ́ bàbá ò sí mọ́ ogún yẹn ogún wọn sì rà kí nù gbọmọ oní òkú gbogbo ẹ ìbá ìgbogbo bàbá rẹ̀ ń kọ́lé bàbá yẹn ẹbí wo bàbá rẹ̀ ń ọmọkùnrin káwọ́ ó lè gbogbo bàbá tán nítorí pé tọ́mọ sẹ́yìn ṣe bí ọmọkùnrin tọ́ba wá kó láyé okùn rẹ̀ ti ní ìbùnú okùn rẹ̀ ti lẹ́nu kì í dá máa pín yẹlẹyẹlẹ káàkiri rárá tẹ́gbọ́n ká máa pé olè mọ́ òkú abáwúrò òkú rárá wọn níbẹ̀ mọ́ tí òkú bá ti bọ́ ọmọ sáyé tó lẹ̀ dọ́kùnrin àwọn èèyàn tí wọ́n tún lè jẹ́ bí ogún péréte ni wọ́n gbogbo yòókù ó ti di ọlọ́ọ̀dì ó ti di ọmọ ẹ̀yìn tó kù bá ní bàbá láyé ọmọ òní bàbá lọ́wọ́ bàbá òkú tó bá ní yàrá yé ọmọ òní lọ́wọ́ ìyá òkú ojogun ogun wọn lè sọ̀kalẹ̀ o ó lè má tóbi dé má tó o. àbóníyàwó àbóníyàwó ọmọ òní ọmọ òní bíyàwó òkú lọ́wọ́ ọmọ òjogun à ń tẹ̀wọ́n lọ́ba tán pé òkú lọ́mọkùnrin láyé ọmọkùnrin à ogún rẹ̀ ogún ẹ̀ kò ní ẹ máa pín yẹlẹyẹlẹ àmọ́ dákúbẹ̀yìn lọ́ba ní ipa obìnrin ọ̀jọ̀gún tán kó dàbí ọmọ nìkan bóbìnrin bá yẹ ọkàn lòkù fi lẹ̀ gbogbo agbára tó lè fi jogún ojú ká dọ́gún bàbá rẹ̀ sí méjì kákó dàbí ìlú lọ kọ̀kọ́jà bá wọn yóò kù tọ̀ ọmọ àwọn òpèta ló tó kú o bàbá òkú lẹ́gbọ̀n àbọ̀lábúrò ọmọ ìyá kíníkà tọ̀mù tóbi bá ti jẹ méjì ló bá fi ayé wọn lóògùn rẹ sí mẹ́ta gbogbo ogun ọ̀rọ̀ àwọn àbíyá wọn ọ̀là sí mẹ́ta ìdá méjì ń bẹ ọmọbìnrin àwọn ọmọbìnrin ni wọ́n ní wọ́n bá ti ju méjì lọ wọ́n bá jẹ mẹ́tàlá wọ́n bá jẹ mẹ́tàlélógún wọ́n bá jẹ ọgbọ̀n ìdá méjì ìjà ogun bàbá wọn náà lè jẹ kò jù wá lọ ìṣúrù sókù lẹ̀ á máa wọ fún tọ́ba sí àmọ́ sọ́mọ́ ọkùnrin òun nìkan lọ́wọ́ á kù bàbá rẹ̀ ti làárẹ̀ orílẹ̀-èdè ọwọ́ àdúgbò rẹ̀ pẹ́tẹ́ ọmọ yẹn gbogbo ogun yẹn pátá ogun tán ọlọ́run gbogbo tó bá fà lọ́wọ́ máa ní wọ́n gbẹ̀yìn wa lọ́jọ́ lọ́pẹ́ gbogbo ẹni tí wọ́n ń tàwárí ọmọ apàdé fún ọlọ́mọ ọlànà lọ́wọ́ láti Ọlọ́run ka ọmọ kún fún wa ọka ọmọ kún bọba ka ni ò ní pín kó bá wọn ẹrí Ọlọ́run ní pín kó bá wọn ọkọ ọmọ kún ni gbọdá bọ wọn ẹyọ kan kó lè jẹ gbogbo abẹ ìta. kí la sọ̀rọ̀ débẹ̀ jàmá àti ti mẹ́ bí yẹn pé ìtumọ̀ ẹ̀ ni pé farahamudu ndí hmm, dọ́pẹ́ ní kúlẹ̀ wájú yìí ní gbogbo ọ̀nà sàbí tó ń lé láì aṣáwájà àlà ọlọ́run nìkan ẹ̀. alihamudu ọlọ́run ló ní kò ṣeé gbé bẹ́ẹ̀ lẹ́yìn pé alihamudu làkà. torí pé n tó ṣe fún ọ òun kò ní tán kí ló fún ẹ ó fún ọ lówó ọlọ́run ló fò náà ọkọ̀ lè fọ ọlọ́run ló jẹ́ ó dé àǹfààní ẹ̀ òun náà ní kíní yẹn tán lódodo àdùgbẹ́ fún súkìrù tiẹ̀ súkìrù láti fóun pé adẹ́gbàdo àwọn pé sakalina laka wájà sákàlá òkèèrè. àmọ́ amọ́dù ọba ìlú ni lè gbé fúnra ẹ̀ pé alihamudu lè gbà. èèyàn bá wọn àǹfààní àǹfààní alifa lam ti bẹ lára ali hamudu nìyẹn sẹ́ẹ̀pẹ́ hamudu ó dádúró alifa ti lam táwọn kọ́kọ́ wá máa ń gé nì pé ali ìtumọ̀ ìdáragbóná yẹn ni pé ó júwe pé gbogbo ọpẹ́ yányán ọ̀dọ́dọ́ ni ẹ̀wá rí pé lílà lámkánbẹ́ níjọ náà lílà láwùn nìkan lọ́lọ́run bẹ́ẹ̀ lìláì náà lamúdájó ìtòun wà fún ni pé ó gbé fọlọ́hún alihamudu gbogbo ọpẹ́ lìlá ọlọ́run lónìí lamu yẹn náà wọ́n ń pè ní lamu lamu ẹ̀sìfà lamu ẹ̀sìfà lamu ti ń jẹ́ kéèyà kama pé nìkan ló dá nǹkan ní bó nìkan ló dá ní. àwọn kápẹ́ lamu ẹ̀sìkọ́kì làwọn pé ọlẹ́tọ̀ sí i tàbá pé ọpẹ́ jẹ́ tiẹ̀ ó lè má jẹ́ kó lẹ́tọ̀ sí i ṣùgbọ́n làwọn ìjà gbọ́ yìí pé gbogbo ọpẹ́ tiẹ̀ ni ó sì lẹ́tọ̀ kó jẹ́ bẹ́ẹ̀ táwọn náà bá wò láti pé bẹ́ẹ̀ ni. bá tó ṣe kó tó ṣe fún wa yìí. àtẹ̀pé ah. ìgbà náà lórí gbọ́dọ̀ ohun alhamdu yìí àwọn àbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́wọ́n fẹ́ tú alihamudu wọ́n fẹ́ fi lágbáwá tú alihamudu wọ́n máa ń tú báyìí pé àfàlàwò alájẹmí lè ní tìyárí tẹ́wọ́n fẹ́ alihamudu àti pé nta ṣe pé a ṣẹ̀yìn fún ọlọ́run lórí àwọn nǹkan mèremère ni tó ṣe fún wa tó wá jẹ́ èsì yaari àwọn tó jẹ́ sẹ́ ọlọ́run tó ṣe fún wa pé ó fún wa lójú ó fún wa nímú ó fún wa lọ́wọ́ ó fún wa lẹ́sẹ̀ ó sì fún wa ní gbogbo oríkìríkì ara ọwọ́ àfọkọ́rọ́ sábà fi darí ẹ̀ ó gbé fún wa ó sì tún wá so kan ọjọ́ kan orí fún wa àfa ojú ọmọ kéwù ọmọ wé ojú ọmọ wé kíní ojú á oṣù ọwọ́ gbogbo àwọn nǹkan mèremère nì ìpè ọpẹ́ fọlọ́n lórí àwọn nǹkan wọn ni walakin àdá lẹ́yìn sàtìfàyè àwọn àfa ńgbà tó náà tó jì wọ́n lè òkà tó kò tí ì mú tó nígbà ẹ sọ yìí ẹ ti sọ̀rọ̀ lọ́rọ̀ Eh, yobani ní obìnrin mọ̀ obìnrin ọ̀ma arókòmọ̀ ṣiṣẹ́ tẹ́lẹ̀lẹ̀ rárá bẹ́ẹ̀ àná náà mo sọ níjẹta àkìtẹ́ ìgbàgbọ́ wa àkídá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé káràtì bá nǹkan nù tíra ìbá àti bẹ́ẹ̀ tó wá lálàáfíà lọ́kọjá yìí àti bá náà nù ó sì fún ó sì mọ̀ ọlọ́run ti fún léde lọ́gbàwá mọ̀ lọ́gbà mú kálàmù kan kọ̀ọ̀kan lẹ̀ abákiri ń jọ tẹ́tẹ̀lẹ̀ inú ọjà lọ́tà wà. àtijọ́ bí ibi àmọ́jọ́ náà ni àti pínlẹ̀ ẹ̀kọ́ wà bá fún nígbàgbà rahima wula kọlbani kọnọ kọlbani ti dẹlẹ fún wa wani kẹ wa ìjẹkọ fi kó àwọn èèyàn kó lọ́wọ́ ìsunu nílẹ̀ Yorùbá wọn kọ fi ìmọ̀ràn ìgbẹ́nu díà wọn kó wọn gbàmìlẹ̀ fóònù èso. nítorí níjọba lọ́hùn àwọn tí wọ́n máa kéwú lẹ̀ yorùbá wọn wọn tí àlọ́tọ̀ àwọn lọ́tọ̀ ni ọ̀tọ̀ ní kìtáàbù gangan ọ̀tọ̀ ní kìtáàbù ráàsì kìtáàbù ráàsì wọ́n kà mú dájọ́ wá lórí láì sínú dákàkà bàbá wọn ni wọn wá ké wú ọgá tí wọn sọ yóò sínú tíra àfikún tí wọn ń yóò sínú tíra èyí wọn ti bẹ inú tíra gẹ́gẹ́ ni wọn ò ṣe yìí à irun gbà nínú tíra yìí lábàá nínú tíra yìí ìyẹ̀bẹ̀ bá nínú tíra yìí ká máa ṣe báyìí nù díà yìí bàbá pèsè mọ́tíà pẹ̀lú ìgbé kárí pẹ̀lú díà kálẹ̀ máa lò kárí pẹ̀lú díà kálẹ̀ máa lò ó dàbí ẹ̀dùn sábà bí ẹ̀yìn kí ni kankan bá nílé wojúbí inú díà wojúbí ọ̀yà wà wò ah lẹ́wà yẹ ká lóko wọn kọ́kọ́ ti bá rí ni ńgbà yà lóko ní àwàdà àti ńgbà tó yá tọ́lọ́ pé ká ní oṣù dé tẹ́ẹ̀ tó wá jẹ́ tíra tẹ́ẹ̀ jẹ́ tíra wọ́n ní wọ́n ní tó fi jẹ́ pé ẹ̀ẹ́nì tú amúdù sí sànáwù ẹ̀ẹ́nì fi sànáwù tú amúdù lè ana sànáà yakúnù takraru lè amúdì tá a bá ìtumọ̀ ẹ̀ pé mo yìn ọ́ mo kàn sára sí ọ pé ọ̀rọ̀ mi ò sú ọ ìwọ náà báyọ̀ pé ẹgbẹ́ wọn máa ń sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ pé bàbá ẹbí mi ẹ fi máa lẹ́nu bíbí ẹ̀tọ́ mi ẹran mi lè kéwú ẹran mi lè wé ẹran mi di ìkọ́sẹ́ ẹ̀tọ́ mi lọ́rùn lẹ̀ ẹ̀tọ́ fún mi lórí ayé ẹ̀tọ́ mi sọ́nà ọlọ́wọ́ yẹn ọ̀sá ìjà lára mi ẹ̀ tábà fẹ́ dúpẹ́ fún lọ́nà báwọn sànáwù làbẹ̀ àfúnẹ́tù làbẹ̀ àtẹ̀bọ̀tẹ̀ àpàtẹ̀ sànáwù fún. wọ́n ń torí pé dẹ̀lílù ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nu gbólóhùn ọlọ́run tí ó sọ nínú àdìsí kúrú sí. Ànábìlẹ̀ náà sọ wípé ìdákọ́ làdà ábùdù. Ọlọ́run ní tẹ́lifù kaba sọ wípé alhamdulillahi rabbil alamin. Kọ́là náàwù ọlọ́run ní àmọ́dà ní àbùdí ẹrú mi ṣe hamdu fún mi. Fún tó wí ẹ̀ ó ṣe hamdu fún mi ní ẹ̀wà tó wá tó ó tó wá tó wí nǹkan mìíràn pé arahamani arọ̀hìm. ọlọ́run sọ̀rọ̀ pé àsìná àláyà àbùdí ẹnu tọ̀mọ̀ sí kọ̀ọ̀kan fi mọ lẹ́nu gbólóhùn alhamdulilayi ọmọ tó ṣe gbólóhùn arahamani arọ̀hìm èyí tó wá ṣeun sànáwó ló ṣeun yẹn ni pé ó kọ́ sí ìkànnà àkọ́kọ́ ó tún ṣe mí àtẹ̀pẹ́ tàkìrárò àmúdì ká máa rìpíìtì ọpẹ́ rìpíìtì ọpẹ́ ìníjẹ́ sànáwò kí á gbé gbogbo ọpẹ́ fẹ́ntọ́yẹ níjẹ́ hamudu. wọ́n ní eléyìí tọ́ka yìí pé ibi àtijọ́ sànáwò ibi àtijọ́ sànáwò tí í ṣe ìpìlẹ̀ rẹ̀ ibẹ̀ la ti rí jẹ́ ìtumọ̀ yẹn jẹ́nba pé sànáwò mínà sànà sànà nípìnlẹ̀ rẹ̀ kí ìtumọ̀ ìtumọ̀ sànà ìhádàtú sẹ́yìn kásì kankan tó tó ṣe awọ́rọ́tò sẹ́yìn bàdí ìlà bàdí àbí ká mú kankan lọ́ọ́ kó kankan kọ́mọ́tò nìkan lọ́jà dúró nígbè ní sànà ìgbéyàwó wa. alájẹmílì ìtìyárí bìnífàtì ìlànà tẹ bá lọ gbé yàn fọlọ́n pé torí gbé àwọn ntọ́lọ́hún ṣe fún wa là ń ṣe hámúdù lé lórí wọn ni ò bá wọn nítorí pé ọba àlejò ọlá yúrùmàdù àlàmọ́ yẹ̀fọ́ àlòwò aṣọwọ́jà bọ́bá sì ń kẹ́ lódodo àmọ́ yìí náà ni ọba ìṣèlú ọba yàtá òun yàṣà bákan náà wàyúmọ̀lù alákàmáàlì ti fàtì yí aláàtìmá a sì máa ṣe ọpẹ́ fọlọ́hún lórí pípé ìròyìn rẹ̀ ìròyìn ọlọ́run tó pé pérépéré o tó jẹ́ pé ìròyìn tẹ́ pé látà tẹ́jà ìlà ìlàhán ìlà ìlàhín tí nǹkan kan mí ò tún lè jẹ mọ́hún nǹkan kan mí ò tún lè jẹ́ ìròyìn ẹ pípé ìròyìn ẹ ó tún níbi ká máa sọ pé alihamudulilayi nítorí ẹ̀ náà tó ẹ bẹ́ẹ̀ àti pé bá a ti yin ọlọ́run lórí iṣẹ́ láàmú ẹ̀yìn náà lórí òyìn tó gbà fún eléyìí lè má ní ìtumọ̀ sáwà àtàlọ́ títí ṣùgbọ́n kẹsẹ̀tì yìí tàbí kálẹ̀ yìí ibi kíbi wọ́n ti máa bí rẹ̀ àwọn kan ti ń bá láì ti ń san ló wọn lórí tẹ́sí pé àwọn náà lẹ́sìn kódà tẹ́ pé àwọn ní àlùsùn náà Eh, eh, eh, èèyàn méjì ti ń jà ti ń fa ọ̀rọ̀ wọ́n jọ gbọ́ra wọn yé wọ́n lọ́jọ́ wọn ti ń sunkún ó yẹ ẹ̀sìn rẹ̀ àkọ́kọ́ náà àwọn àlùfáà kódà tí wọ́n ń kọ sílá ńláńlá wọ́n ti dáràn kalẹ̀ fáwọn tó fáwọn ọmọdéyìn àdámọ̀ lórí pé wọ́n ti wọ́n ti ntọ́lọ̀ ọba túlẹ̀ wọ́n ti túlẹ̀ túlẹ̀ wọ́n ti dè lẹ́nu. ìdí wọn fà tí ọbẹ̀ bàyọ̀ mẹ́ wọ́n ní ọlọ́run ọba ò ní ìmọ̀ kankan sí ntọ́mẹ̀ ẹ̀dẹ́ ìyẹ̀bá sí èèyàn lọ ọmọ tí ní ìsìn wọn lọ́dọ̀ ọmọ ń gbà ẹ̀ ọlọ́run ti fẹ́ mọ̀ ń pa aṣẹ́ ewu kálọ̀ pé ọlọ́run mọ̀ ń pa rẹ̀ àá wọ́n ní sọ́jà kálọ̀ pé ọlọ́run mọ̀ ń pa lọ sí ìsìn náà ìyẹn tọ́lọ́ jáde kápẹ́ lọ́wọ́ mọ̀ ń pa ẹ̀ wọ́n lọ́wọ́ mọ̀ ń pa ẹ̀ o ọlọ́run ò dá sí o kọ̀ọ̀kan ọlọ́run o à ẹ̀ máa bí ọtí sọ́hùn bó ṣe burú tó ìjẹ́ fẹ́ sọ ni pé iṣẹ́ ikú ọ̀rẹ́ kò lẹ́sàn kankan lọ́lọ́wọ́ mọ̀ ń pa ẹ̀ kò sí àgbàjẹ́ ọ̀jẹ́ ntí ọ̀sẹ̀ ni pé má jẹ́ ọba jẹ́ sáfù mọ́jọba tiẹ̀ jẹ́ ìbá bá ti fẹ́ fún ọ lórí ọmọ gbé. kí la ti wá fẹ́ sọ sí dáhùn sọ́rọ̀ sọ pé kálukú ọgbẹ̀ sàn. ẹsẹ̀ òkúta bá wọlé òkúta kó ti dáa tó pé sọ̀rọ̀ àbọ̀rọ̀ wàá mọ̀ nípa tẹ̀ kú sọ̀rọ̀ wàá mọ̀ nípa tẹ̀ kú báwọn. ọlọ́run mọ̀ nípa gbogbo ẹ̀ ọba kaharu ni ẹnu tó ṣe ni pé ó yan mínísítà fúnṣẹ́ ẹ̀kú ọba alákòóso fún ilé ẹ̀kọ́ mọ̀ ìtọ́jà ẹ̀kú tán pátá ẹ má máa fi hàn sọ̀rọ̀ sí ní mínísítà kí ẹ mà ń rílẹ̀ ìyẹn ṣe tọ́ọ̀nù. tí ẹ gbàgbé ẹ o pé bóyá ọba ọba ṣe gángan kan sí ọ̀dà òní gbẹ̀sẹ̀ ọ̀há ọgbẹ̀sẹ̀ o. <laughs> wọ́n lọ́ba ìlú níròyìn yìí. nítorí kùtà fẹ́ sọ́ọ́sì ni pé gbólóhùn alihamudu wọ́n fẹ́ sọ pàápàá ìtumọ̀ rẹ̀ fún wa wọ́n ní wáṣífù yìí mahmud ibìrì kàmáyé hubba wa tasima lò tábà pé alihamudu ìròyìn ní fẹ́ẹ́ tábà ń rí yẹn lábala pé ọba yìí pé a lọ́n pé púpọ̀ a ó ti pé jù ọwọ́ kọ́ lọ́ba pé jù ó tún dúpẹ́ fún bí ọlọ́wọ́ bá pé jàmá ẹ̀yin aríbẹ̀rẹ̀ ṣe rí òun bẹ́ẹ̀ rí èmi aríbáyìí <laughs> ẹ wò ó wípé ọlọ́run la rí báyìí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́rí báyìí pọ̀ jù wá lọ. tẹ́wọ́n ọmọ àfáà ní ìsìn ọmọ ìdílé nu wa pé ọmọdé pé àfáà ìjìnì àfáà ló fi ìjìnì mọ́mù ló fi ọmọ ìdílé nu wa wọn ò mọ tó kanu wa àpé àgbọ̀ pé pẹ́yẹ́ pé ọba ní nǹkan ti pẹ̀lú àfa bí ìṣe pé àfa ti gbogbo ayé mọ̀ bàbá rẹ̀ hmm. bá a ti wà kálẹ̀ gbogbo àti wọn àwọn ajẹ́ máa jìnnì àfa máa jìnnì ìmáàmù wọn ò rí báyìí. wọn ò dọ́gba ẹlẹ́yà wọn ò dọ́rùn gbàmù ìfẹ́ ẹ̀bú táráyé mi nǹkan tó ń dá fún ọmọ àbá bẹ́ẹ̀ ìgbẹ́ mi débi láti yẹ kí ó ó ti pẹ́ táǹkọ́ yẹn tó bí àwọn aráàlú bá ń pọ̀ ọmọ wọn ń pa ọmọ tí ó sẹ́yìn pé àwọn aláǹlọ́ọ̀dù àfáà yín wọ́n lè wálé ni àwọn onílé tó lọ́wọ́ torí pé bóun ni jẹ̀sà yóò ti gbalé mọ́ oní tí sì ń ràn àti gbogbo gbogbo ẹ̀ gbogbo sẹ́yìn ló yẹ táwọn lé àwọn lé ìwà lé wọ́n èyí yọjú sí àti gbogbo ilé náà ni ìyàrá ìdókòwò ẹ̀ka rẹ̀ dì náà àtẹ̀lé ipò ló jẹ́ wọ́n ní sẹ́wọ̀n péjì tàdá báyìí tó dé mọ́kọ́ pélé wọ́n ní yẹ̀dà ní àbá mi náà máa sọ fáwọn àjọ mo ní ẹ̀rọ tó tẹ̀lé wọn ò ro wéré ìlú ronú léyìí àwọn àtúkò tó yí ako kàrìnkàrìn tí wẹ́lẹ̀ bá tẹ̀lé mẹ́ẹ̀ kò lè fẹ́ wọn lójú ilé alákòókò rè é àgbẹ̀lólẹ̀ àfa ìmáàmù ni wọn ilé ìmáàmù nu wọn ti yẹ wọn bẹ ti bàbá tó ilé nǹkan kí màmá àkọ́kọ́ o ìkẹta la wọn ilé lágúnù ilé àfa àti tipẹ́tipẹ́ tápá nìtalẹ̀ abatapa ìbájú pé alábàtàpá alágbèjì gbogbo ẹyí lọ́gbọ́n bẹ̀ wọ́n ibi ìfẹ́fẹ́ yóò lókọ́ kankan lókọ́ kankan. kábàlá gbogbo wálé lẹ́yìn tó ń ṣe kátó parí oko òjò à ń lọ. ìyá ọ̀gá ti dẹ́ pé yẹn òòsà kan ti ọ̀gá tó ọ̀gá tó lé à lóòtù òòtù ni gbogbo àdúgbò yìí ni máa pàmí bọ́ọ̀tù. jòpé ń jọ̀ ìgbàgbọ́ wọn ń jọ̀ ní pípàdé ilé wíwà ń jọ̀ òun níjẹ́ máa ń jó gbogbo àdúgbò tó ṣe kan tó ṣe kan ti tí agbèrè ti bẹ̀rẹ̀ náà ó lò ní. ìjọ wọn gbà pé oṣù yẹn ààrẹ apàtàkó ni wọn gbà fáwọn ní àwọn lọ paná yẹn. tóbi kọ́mọ ti wá wọlé ọkọ ní gbogbo tí bá jẹ́ máa gbé ni yọ gbọ́dọ̀ wá pọnmi pọnmi fóòtù. wọn gbà pọnmi tí ń pọn yẹn ni máa fi paná òtún ni máa paná àlá máa paná nígbà pé kí ó lè ládà wó àwọn aláṣùwò fẹ́. ẹ ẹ o tó ọjọ́ ìgbàgbọ́. àkọ́kọ́ yípo ẹ gbọ́dọ̀ yọ ọmọ ẹ̀yìn wọn kí ẹ wo kí ní dànù ẹ yẹ kó wọn ewu dànù ọlọ́run ẹ̀sìn wọn bàbá wa lágbo ilé wọn jẹ́ bàbá dáadáa sí wa nínú bàbá yóò lè bí kankan wọn ò bí àdàrọ̀ ìgbìlá wo kì ní. ọmọ tí wọn ò ṣe wó ni. òtù náà ò lè sọ̀rọ̀. wọ́n máa ń gbàgbé gbani wọ́n máa akọ wọ́n máa kan akọ adu gbogbo adu wo dànù laba aba laba aba ti bẹ pẹrẹ sẹ aba le se biawe kakura rẹ. wọn ò lérò wele di ibà yìí sọba ọba sẹba yìí wà ní kàmọ́lì bá mu. ẹ̀yẹ wo sọ̀rọ̀ tẹ náà wo náà wo sọ̀rọ̀ rẹ wo ṣe ṣe kó ṣe rìn kó ṣe rìn rìn rìn tó rìn jáde tó rìn yẹn. ìwọ ọba ìkàmọ́ ìbá ti bẹ́ẹ̀ aláyè bàbá ọba ti bẹ́ẹ̀ ọ̀hún wọn ọ̀rọ̀ tó dẹ ọ̀rọ̀ náà yóò fún ẹ má wọn èsì bá ń bẹ bẹ́ẹ̀ máa gbélé jíjọba nìkan ló gbé wọn jọba dọdá abẹ́ abẹ́ ìbọlẹ Yorùbá pé ilé gbígbé wọn jọba di lẹ́nu ọlẹ́nu ọtí wíyọ Yorùbá tí wọ́n máa jẹ tiwọn nìyẹn ìlẹ́gbẹ́ àwọn àbábájẹ ní táwọn máa jẹ láyéláyé tiwọn nìyẹn ọba yìí máa ju orí káàkiri tó wá fẹ́ yóò gbé omi kan yán yán dùbò mi tani àbí ọba kàmáyọ̀ lọ́wọ́ àmọ́ àtòrí kàmáàlì yìí ṣe gbọ́dọ̀ alihamudulilayi pé wọ́n lọ́wọ́ oṣù omi sọ̀sọ̀ bákòmìnrin bá ní ọ́ o sì sọ mí di ẹni tí wọn ọmọ ló ń ti bẹ́ẹ̀ mọ́ mọ́ á dàbí inú obìnrin abẹ́mọ̀pẹ́ ẹni tó bá gbé ìjà àbùkárí dàbí yìí. èbí tí wọn bá bẹ́ẹ̀ dẹ́pẹ̀ fún yàn èmi tí wọn fi dẹ́pẹ̀ ní pé ọlọ́run fi ọ́sẹ̀ sí àbí ẹ̀pẹ̀ náà ti yàn lọ pé ọ́sẹ̀ sí kí ìtumọ̀ ẹ̀ sí èbí rẹ èbí tí wọ́n rí bi tí ọ̀ gánrin tí ọ̀yẹ́ gánrin náà rẹ̀ dá ọjà ẹnìkan lọ́wọ́ ẹnìkan ọ̀ma kọ́ wá di pé kò gbowó san bí díẹ̀ di pé àtún gbèsè ní ọ. kí ló ṣe ń jàmá. gbogbo mi sá ń dídú lẹ̀ sí tẹ̀sí. ìbọn bàbá ó tẹ̀sí ìbọn sọ ti bá sọ ti ọkọ rẹ̀ náà. wọ́n wá wọ́n á mú ìyẹn wá rí. ó ti tẹ̀sí. ọkọ̀ ìnáwó sínú lọ́wọ́ ìnáwó sí lọ́sọ̀wé lórí ìwà yá bá rí. ẹ má fẹ́ máa yẹ̀ sí tájáde ń ṣe tí ẹ bá fẹ́ mọ yẹ ẹ̀sìn láyà yìí ṣe tó tó lágbára dé kéèyàn náà kò sáà ní ọjà mọ wà mọ wà lágbèrè o tọ ọjà tó yẹn lọ bá dá mi yàtọ̀ hàn tá a sọ rẹ kọ yọ kí ní ẹja di kọ máa fi yà yàrá yìí kí wọ́n máa wọ̀ ń wò pé nígbà tí jẹ́ ẹni kálukú náà máa sọ̀rọ̀ ń ṣe ilẹ̀ pé ah ọlọ́run o ah abiyamọ o abiyamọ ah ẹ̀ kò yàtọ̀ síra wọn ah kò yàtọ̀ lẹ́yìn wò dáadáa ebi ti wà ń bẹ̀ náà nù àbí ti wà náà lọ́yẹ̀ ni. nígbà tí wọ́n rán bàbá àbájọ ní ibi àǹfààní níbi ẹ̀dá kẹ́fẹ̀ wọ́n ní wọ́n mọ àwọn àwọn àwọn àwọn ọ̀mọ̀ràn àwọn ńlàkàyè wọ́n parojọ ìjọba kún ọjọ́ pé kí ni ń fa kẹ́ máa jí obìnrin gbé lọ́ba tó dàgídí kí wọ́n lè máa tí wọ́n sọ fáwọn agbófinró ká máa ṣe nígbà bàbá bọ̀ wọ́n ní ṣé káwọn ó dòdòdò wọ́n lẹ̀ lòdodo wọ́n ní táwọn obìnrin fi hàn àwọn èèyàn ní fà wọ́n ní òsì lè yé ṣe bẹ́ẹ̀ títí wọ́n fi níbi hàn wọ́n mọ́ wọ́n lẹ́ má ṣe má yìí kú yìí lórí yóò dàrú dà ó. ọ̀sẹ̀ tó ń tẹ̀ díẹ̀ ọ̀sẹ̀ díẹ̀ ọ̀tọ̀jú ọ̀tọ̀tẹ̀ gbogbo bí ó yẹ kó filẹ̀ ó filẹ̀ di ara wọn ò sí èso ní sílẹ̀yìn wọn títí wọ́n máa fi fi gbogbo bí tí ẹ̀ pé ẹ̀yin náà wọ́n ti déyàn fojú rí ta. ẹ̀sìn ni ẹ̀sìn ni ajalẹ̀ àmọ́ dúpẹ́ bọ́lọ́hún wọ náà yàrá àbóní ọ̀gàn orúkọ bàbá rẹ ti jẹ owó ìyá rẹ ti jẹ oṣù wa jẹ ntẹnìkan ọmọ ti bẹnu ẹ máa ọmọ alọ sí ibi odò títì bí ọkùnrin bá jáde fẹlẹ́lẹ́ à tọ́ba ilé bóde nù lé báyìí tí bá ń bọ̀ padà bàbá rẹ̀ òní mọ̀gbọ́n máa ń rímọ́ èyí máa ní ìkàtà ẹbí jẹ ní àbíjà àwọn yìí ọwọ́ à ń ta ọ̀kan náà ma ó sì jáde lé ọwọ́ àgbàgbọ́ mi kò bá lọ́ ọ̀dọ̀ mi jáde ọ̀nà kò ló jẹ́ bá sì ń kí mi máa ń pẹ́ ẹ máa rọra máa wo ẹ pẹ̀lẹ́ máa wo àwọn tí wọ́n rẹ́rìn máa wò pé kí ní ta ẹ̀rẹ́ dáhùn kí àwọn ọmọ wọn ti rí abá mi kì á ni. ọlọ́ọ̀ni ẹ ọ̀dà ẹ pẹ̀lẹ́ máa padà ọ̀ ṣẹlẹ̀ àbí. àyẹ̀ ti gbọdọ̀ jáde kí n má ti mọ̀ pé ẹ̀jẹ̀ ló wọ bẹ̀. èèyàn ní máa ẹlẹ́ àwọn dúpẹ́ o yé igbóló alihamudulilayi rẹ̀ jí kó pọ̀ láti sọ yàrá ìwà lẹ́yìn ìdarí o ọlọ́run máa rọ̀ sọ́lọ́run fún yẹn o wọ́n ní wọ́n ní àṣẹ àtàjùn àyàrò àṣà yìí aláàrọ̀ àtàyè àtìáhí wàláyà rọ́ha ahàdùn nílẹ̀ àmìdọ́ wọ́n ní àlàáfíà wọ́n ní adélọ́jẹ́ lórí àwàtà ni wọ́n lẹ́nìkan wà ní rí àfàláìsàn bẹ́ẹ̀ náà ni ímánì náà jẹ́ bá a ṣe bẹ́ẹ̀ bu ìbọn bá tá a ṣe ìyẹn nìkan àmọ́ yìí ẹ̀ àwọn tí ò tí ì rí ṣe ní wọ́n máa bá bó ti tó lọ́dọ̀ wọn nbẹ nínú ọba tó wà ń kálẹ̀ ìdá pé ẹ̀mí rẹ̀ háyàwó ju àwa míì tá a lọ ṣùgbọ́n tí ò ní á ó ti yíwọ̀ láti ké bọ̀ kó tó yíwọ́ tán ìgbàgbọ́ ìlòmí ní ìlú ìgbé fóun fẹ́yàwó mi lọ òun náà lè sùn lára gbé ìyàwó sí bẹ́ẹ̀ wọn lò wọ́n à ìwé kò ló ti sí ọ̀pá ni yọ ọ̀pá ni ìmí ìbẹ̀rẹ̀ pé solution ló kù pé kó kó sẹ̀sẹ̀ jọkọlé àfóun náà sáma jọkọlé àlè kù àwọn eléyìí kọjá yá ṣé ẹ̀ta wa nù ọlọ́run nìyẹn torí bẹ́ẹ̀ wọ́n lá máa ṣe alihamudulilayi fọlọ́hún ní ti kíni o ní ti pé ọlọ́run pé pípé rẹ̀ ni òfin jẹ́ kẹ́nìkan lè fà lásọ lórí kí n tó bá dánwò bí ààrẹ rẹ̀ ó tó wọ́n máa pé ẹ̀sà ẹ̀kí ìsòfin tí ẹ̀ fi dà rẹ̀ o ẹ̀ máa ń kọjá òfin yẹn o wọ́n ń falẹ̀ wù nìyẹn wọ́n lọ́kọ̀ sọ́sọ́ o pé ẹ̀ máa ń tẹ̀ báyìí o o ti fẹ́ fi báwọn o ẹ̀kí ìtara o.

láàtàkùsílẹ̀ yorùbá ń bí ọbẹ̀ òkúsẹ́kù títí ló kó òkúsílẹ̀ yorùbá ní ọ̀dọ̀ wa ń bì náà gbogbo ilé ọlọ́ba ní kìkì wọ́n kàn lábùkù gbóbe gò ní bí àbùkù ọba ọba ọba ìjẹ̀bú akọni bàbá yẹn síkúrù ọ̀dọ́ òkúsẹ́ oníwò ọba ni zikuru. àlè máa ń pẹ́ nìkan dìbò fẹ́ nìkan bọ́ọ̀tà fúnra ẹ̀ máa lọ sọ fún wọn pé wọ́n dìbò fún ọ máa bọ́ta fún rẹ̀ ọ̀yẹ̀ bọ́ta máa gbé owó fún rẹ̀ olówó mi lówó kí ló fẹ́ fowó ṣe àlówó lè sọ fẹ́ yẹn kó dìbò fún ọ kí ló fẹ́ fowó rẹ̀ sí bàbá àwọn àkọ́fẹ́ ń fún ọ lówó lọ fún fúnra rẹ̀ nígbà kékeré jábọ̀ ní ìsìn ìṣẹ́kọ̀ ìkọ̀jáde lójú ní ìsìn ọlọ́wọ́ akọjá àbá bọ́lá ní ìbàlẹ̀ wù ni wọ́n ti torí tiwa ìbàlẹ̀ wù á bẹ̀ gbọ́ agbọ́rú àti ati àwọn bàbá ìmọ̀ olùjọ́ wa yìí dágbé ah, ah, irú wọn dàbà irú kí ti pe àwa aróko àkùfò oko náà ni máa wá lè ké oko ẹ̀mí ẹ̀dúnú ìwà pílọ́tọ̀ fún yín èyí tẹ̀ wí sí ní ọ̀dà àwọ̀ ọ̀dà àwọn ìbò gan ni wọ́n ní à ẹ agbe nínú ẹ ń gbọ́ owó ìdágbé nìkan ní à àkùkù àgbẹ̀ òyì ọ̀dà ògbó ọ̀dà àrò ògbó ni wọ́n ṣe kò sí kúrọ́ lòtọ́ ẹ kọ́ àrò ọbọ̀dọ̀ mu kó sì wà á mọ kó sì jáde ta kó mú kó mú bitọ́ bá wà wà bóyá pàtó ìlú ọmọ ìlú láwọn wọn máa ń bọ̀ láti yọ kọ́ wa sọ fún wa báwo kó sì máa dàmà nù wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ lára yìnyín àtàtà. kò sí tọ́ba ká máa jáde ìjẹ́jú pé wọ́n pe àdájọ́ àrò ògbó lọ ẹ̀rí yóò fi ọ̀gá lẹ̀ adẹ̀ ìfọmọdé lówó yóò fẹ̀gbá lẹ̀ yóò dẹ̀ fọmọdé yóò dẹ̀ fàgbó lọ́wọ́ aláàbò akẹ́rẹ́ yóò fi yóò fi ọmọdé lálẹ̀ yóò sì fọmọ ọmọdé yẹpẹrẹ yóò dẹ̀ gbẹ́ sípò ìkan ah, tí ìbò wọlé láìpẹ́ yìí ó gbọ́ ẹkún nígbà tí wọ́n wọlé ọlọ́run bá sí ààrẹ wo ní ìlú ọ̀nà àkàbí ọlọ́run sí ààrẹ ní òun ti tàwọn ẹlẹ́gbàá lófin tẹ́wọ̀n á pàṣẹ fún tí pírẹ́sẹ̀ntì ó jẹ́ wájú rẹ̀ ó ti pẹ́ kúnnù ẹ̀yin tó bu ọdún tuntun tó tọ̀ òun máa bá ọ̀sán jọ ń fà á ẹlòmíì jẹ pósítà kálí mà pé òun náà ń bẹ tó ti gbà míì ni òun náà kó òun náà kó lè wọlé ṣùgbọ́n ọba kàmáàlì ní mo fi jọ wọlé yóò fi alẹ̀ yóò dẹ̀ mọ́ ma lọ àpàyà àpọ̀mọlójú yẹ àgbà kan lọ́wọ́ ẹlẹ́yọ̀ kan ẹ kùsẹ́ tẹ́ kìlọ̀ kùsẹ́ kùsẹ́ kùsẹ́ kìlẹ̀ jọ èyí ló dábàá sí pé. ẹ máa sọ pé alihamudulilayi fún a máa jẹ ama máa jẹ a jẹ jẹ ẹ gbọ́ jẹ jẹ sọ ní tìfẹ́ o wọn pé wọn ní sọ pé alihamudulilayi o alihamudulilayi o hàn hàn hàn yọ owó alihamudulilayi o sì wọ́n ti máa ń sùn mo mẹ́ kékeré òsèwó rí lupa ah alihamudulilayi èyí ò láàfin ní máa rí ntọ́kùtà àti ìní sí gbọ́dọ̀ wò sí nǹkan fún wa. kúbà ẹ máa fi ìfẹ́ wí fọlọ́ wọ́tá àti ìmàn wọ́tá àti ìmàn ẹ sì máa wí wípé mo fi ń pọ́n ọ lẹ́yìn o mo fi ń gbé ọ ga pé ìwọ́rọ̀ lára gbogbo nǹkan lọ́wọ́ torí pé a lè yin ẹlòmíì nítorí ta fẹ́ gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run mo yìn pé ẹlòmíì ti ṣe tó pọ̀ fẹ́ mi nìkan ọ̀rọ̀ là ń sọ síta yìí táwọn èèyàn ń gbọ́ yìí ẹlòmíì lójú bíi ìjà lẹ́nu bíi tiwa náà tí bá ń sọ̀rọ̀ onìkan yóò máa ń tọ́ sọ kò sí àmọ́ ti ń wì ẹ̀jẹ̀ kan máa ń tó dí sọ níbi wọ́n sì fi kọ̀mà pé ó yóò dì ẹlòmíì èyí wà lẹ́yìn gbọ́ lẹ́bí ń wá pé ntọ́sí ẹtí sọ̀rọ̀ bá sọ ẹ̀ ń gbọ́ ẹlòmíì ọ̀gbọ́n náà sọ lẹ́nu bí wọ́n á gbẹ́nu wá tó bá tẹ nígbà kan àgbà àwọn kan tí wọ́n jókòó fi débù mí tẹ́wọ̀n sọ báyìí tí wọ́n sì sẹ́wọ̀n sí báyìí dúpọ̀ kan ti bẹ́lẹ̀ wọn gbọ́ táwọn yìí ìlú afẹ́ sábọ́rọ̀ lórí yẹ ẹ sọ pé alihamudulilayi níta tí mà ń fọlọ́ èèyàn bá wọn ọ̀nà táwọn bá ṣe ni wọ́n fún àwọn wọ́n lórí pé a lè yin rẹ̀ lẹ́yìn àgbà mi nítorí pé a mọ̀ pé ó ní nǹkan kan dáadáa lọ́wọ́ tí ó fọ̀ wá a mọ̀ wá yìí a mọ̀ wá yìí inú wa ò sì dùn sí kò ń ṣe pé kí ó tó bẹ̀rẹ̀ káfẹ́ àlẹ́fẹ́ kì pé kí ó jẹ́ pé obìnrin ní sọ ní ìyẹn ọkùnrin kó pé ó yá yìí ń fi ọ hùhùn hùhùn ẹgbà ẹyìn nǹkan ẹsà gbàǹkó kọ̀dọ̀ ọ̀dẹ̀ ọ. ṣùgbọ́n bá ìgbà kan lọ́wọ́ rẹ̀ ọ wá ń pè é ó ń pè é gbogbo ní tí ọ̀jẹ̀ tí a bá fẹ́ wá sọ̀yàn àní fi hamdu sọ̀yẹn mádìú la pè yẹn mádìú àní sọ pé ó ń hàmádà rẹ̀ àfi ẹ̀mí wọ́n torí pé ọlọ́run ọmọ fi èdè lọ́wọ́ wa sọ àlùkùránì kalẹ̀ nípa kó ní pé ló pé jù lọ gbogbo èdè wọ́n dábàá wo hamdu àti mọ́díwù iye aráàfi kan náà ni irú òun aráàfi kan náà tọ̀ ni tẹ̀ bá wò dáadáa tẹ̀ dínkù lọ yàtọ̀ lára hamdu àríhà àrímìm àrídàì lára mọ́díwù kọ́ àrí míì àrí dáàd àrí hànà ẹgbẹ́ bákan náà ni lóńgà mẹ́tàpẹ́tà náà ni ó tún jẹ́ ìwúrọ̀ kan náà àmọ́ dépò bí wọ́n ti kọ́ ha míì dáàd nígbà wọ́n kọ́ sí i wọ́n lọ gbé míìmù ti bẹ láàrin níbi ti hamdu wọ́n gbé ti bẹ̀rẹ̀ dáàdì tó parí wọ́n gbé dáàrin ha tó bẹ̀rẹ̀ sí i wọ́n gbé ó wá jẹ́ madihu tí ń jẹ́ hamudu wọ́n níbẹ̀ yẹn ló di àgbẹ̀ yìí pé tá a bá lo hamudu fún nǹkan àti madihu fún nǹkan ó yàtọ̀ madihu là á sin fẹ́ dẹ́gbẹ́ yìí ọlọ́run ní hamudu ẹ̀dá kan ò tó gba hamudu madihu lè dèjè fún un tó dẹ́yìn tẹ́yìn yìí ẹ̀yin lẹ́ẹ̀kan tẹ́yìn kò ní lọ lásán nínú kẹ́ẹ̀ẹ́ lábú rẹ̀ kọ́ máa kàn yìí ní tùfà á máa ń lò yẹn ìjọba yìí pé bàbá la ọ̀rọ̀ mọ́ ẹni mi lórí orí ìjà wọ́n àgbẹ̀ bọ̀ náà mọ́jú wọ́n máa yìn wọ́n sì ń kú ní o gbogbo ẹni tẹ́ bá ti ń fi tí ò sí tẹ́ fi ń yìn ègúlẹ̀ mú ẹni tí ò ní nǹkan tẹ́ bá ló ní èébú ní kì í sẹ́yìn ẹnìkan tí ó jẹ́ tálá ní ìsìn ẹ wá ní alẹ́sẹ̀kọ́lá wa lè rò ààrẹ alẹ́sẹ̀kọ́lá ẹ̀wù tó ti wọ̀ lọ́rùn tó bá bọ́ lẹ̀ kò ní bèsì ọwọ́ lẹ́yìn ẹ̀ ẹbí ti yẹ nù wọ́n ní ìdínà tí e, tí èyí láti wá mi tẹ̀ tíìbù rẹ̀ kálíbà àmọ̀ pé hamdu fọlọ́n mádìú fún ẹ̀dẹ́ nìyàn ìdí ni pé gbogbo ẹni tá a bá ṣe mádìú fún n kò ṣe ní n tá a fi ṣe mádìú fún lọ́dọ̀ n kò sì fi dénú wa a bá ṣe ń sọ yẹ kò dénú wa tán akàn akàn ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí lànà ìtọ́jú pé gbogbo ẹni tó yẹ pé torí láburú rẹ̀ làwọn yẹn fi ní a fi ń sáàfù ní a fi ń pè ní tí ọ̀jẹ̀ alábi ní ọ̀pẹ̀ nù náà lọ́wọ́ ní ẹ ẹ fi wèé ọkọ̀ yàwó kò lè dá ilé gbé. yẹn ni pé ẹ sọ pé n tó ṣe láì dá ẹgbẹ́ dáadáa ni. so èyí ò bá wọn. wọ́n ní gbólóhùn aláwù tàwáwì yẹ wọ́n ní aláwù ló jẹ́ fọlọ́ o la fi túmọ̀ o la gbàgbà pé àlá la fi túmọ̀ pé ẹni tó ka jùlọ là ń pè tí sọlọ́run tó bẹ́ẹ̀ àwọn èèyàn míì wọn a máa fi nǹkan míì náà gbọ́ lọ́hùn bí kí wọ́n gbọ́ náà bá ní ọba haku ó dà àròkọ náà ni. ṣùgbọ́n àwọn ẹni ìṣáájú wọ́n yẹ fi nǹkan míì gbé ọlọ́run ju Allah lọ́hùn lódodo àròkọ lọ́hùn ní ọba haku àmọ́ ẹni ìṣáájú wọn fẹ́ lọ pé ọba àdékẹ́ ọlá sọ wọ́n ní kọ́là là wọ́n ní pé kọ́là là àti ká lọ pé kọ́ọ̀lá rọ̀bùnà ọlọ́run bá wa sọ méjì àwọn awí nìyẹn ló jẹ́ pé wọ́n bá fẹ́ ṣàdúrà tó bá ti lo aláhùmà níbi àdúrà rẹ̀ kó o sì rọ́bà náà ló dáa jù kí nǹkan tá a fi ń wọlé sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti láìkì jù wọ́n ní ẹnìkan ní gbé ọlọ́run ní ọ̀bà kọ́lọ́mọ ògbé á wọ́n ti ń pè mí lóko tẹ́nìkan ìbámi jẹ́ pé Allah ya Allah ya Allah bí ma gbogbo nǹkan ẹ ma yà lá o kí sá ma fà á ma fi yà lá o yà lá o ẹ bá ìjọba kọ́ pọ̀ tán ẹ wà tọ̀nù ẹ bá fẹ́ ó ti tó kí n tí mo láyé àdá mi ni. ẹnu tí a fi ń jèrè ọlọ́run ma bá a fi ń jèrè ní ìpè báwa náà ti rí tọ́lọ́run bá ti súnmọ́ lọ́run tó náà láti jèrè ẹ̀ ma tó báyìí. wọ́n lórí pé tí wọ́n bá lo gbólóhùn hákù láti fi fa ọpọlọ ẹ̀yàn wálé torí pé hákù ojúkọ ọlọ́run ó sì ń jẹ́ túmọ̀ ní ìpè òdodo ni tí wọ́n máa fi hákù báyọ̀ sọ̀rọ̀ wọ́n lọ́pọlọ ẹ̀yẹ wálé pé ó lè wá sí pé kí ni ẹ̀mí ìpẹ̀lú hákù káàtì àtúnwò pé rọ̀bùnà rọ̀bùnà làwí wọ́n ti gbé ìtọ́jà jù náà nǹkan wà lọ aláwọ̀ tàbí rọ́bà náà torí pé anábì náà lò ó anabi ní atẹ̀dẹ̀rọ na ma bá kọ́lá rọ̀ fúnkùn jẹ́ máa ń tọrọ wọn bá yín tọ́ sọ àti pé gbà náà bára bá lọ pé rọ́ọ̀fù kùn sí tó burú bẹ́ẹ̀ tàbí rọ́ọ̀bà náà. gangan náà mustakọ́ tuwa ni mina ìlàyé atara ìlàwù láti yọ atara ìlàwù láti yọ tàbí àti àwọn atara ìlàwù àti pé àlìhà ní fíìlì rẹ̀ àlìhà ìtumọ̀ aliya ni pé taba ni aliya sẹ́yìnù ni pé sẹ́yìnù tà á bàdà ẹni tí a máa sìn tàbí aliya sẹ́yìnù sẹ́yìnù sìn lọ sẹ́yìnù ó sìn ọlọ́run àti pé ìlàwù kọ́ yóò àjẹ ọba màbúdù wọ́tà máa sìn àwọn mi máa ń tú aliya sí tahayara ó dúró nínú lúgà aliya ó túmọ̀ sí tahayara àmọ́ kì í sara rẹ̀ náà ti yọ ti àìláwò aláwọ̀ aláwò tá à ń sọ yìí wọ́n ti tàkìfì funfun ni wọ́n torí pé à ń gbí gbogbo wa ni a fi mú lóbi di aláwò aláwò aláwò àlè ìláwò ni bẹ̀rẹ̀ àlè ìláwò àmọ́ ó ti tóbi jù ní wíwí ntàwọn ìwò gbà ní wọ́n á mú alùpùpù àti ẹ̀kọ́ bẹ̀ ọ́ wá kú láàrú nìkan àwọn àbí àyíbàdà àwùtà yóò sì pàdé àṣà o. wọ́n ní ìwé náà wà ní èdè tá à ń sọ náàsù náàsù náàsù tó gbajúmọ̀ ní Kùránì bí ìtàlẹ́ ìta yẹn àti inú àdìsí yẹn anáàsù nìpìlẹ̀ rẹ̀ anáàsù nìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àti lògbò wà ọwọ́ àdìyẹ náàsù náàsù bẹ́ẹ̀ náà ní gbólóhùn káyérò káyérò àti sáàrù sáàrù ìpìlẹ̀ rẹ̀ yìí ti ìdí báwọn akáyárò nìpìlẹ̀ àti akíyárò nìpìlẹ̀ tẹ̀sẹ̀lẹ̀ tó bá dá o tó lóore jù òsòfẹ̀ bíl ni afọdọ́lù akáyárò akáyárò ṣùgbọ́n wọn yẹ àdúgbò wa wọn yọ ọ́n sásìkò ọba di xọ́yèrò xọ́yèrò tí náà di ṣàrò ṣàrò lọ́dọ̀ àwọn oníṣọ́lù fún èèyàn báwo wọ́n ní orúkọ yìí yẹn Allahu yìí min asima ilahi lọ́jẹ́ lórúkọ lọ́nìí a sọ pé mustaku ni àní pé dámídì ni àní pé dé orúkọ kátó kan wàrí gidi rárá wọ́n yọ látara kankan nítorí pé gbogbo orúkọ ọlọ́wọ́ tó kọ ànábì ní ẹ yọ látara kankan tí tí wọ́n ti bẹ̀ yọ yẹn ní ìtumọ̀ lára ẹ̀ nìkan wọn fún àwa tí a bá jọ ní kéwú lábala lúgà ìlú wo tá à ń sọ yìí ìlọ́wà fún. ní abala yìí tí wọ́n fi kí mánì sí wa nínú ọlọ́run ní alẹ́dí kàdákà sáman wá ti wà ní àrídọ̀ ọba yìí ló dá sánmọ̀ méjèèjì àtìlẹ̀ méjèèjì àti pé ọba yìí ní kápá lórí gbogbo tó dá nìyẹn tó gbóhùn lọ́dà nkẹ́ èyí ò sì ní dà nǹkan kọ́mọ́ ní kápá lórí ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ àti pé dandan ni fẹ́ wú kó dúpá sẹ́lẹ̀ fún ọlọ́run bí tí àgọ́ náà ń jò ní wípé ọlọ́run dá akọ sánmà méje ìmọ̀ lo sàmáwáàtì ìmọ̀ lo níjàwó ìmọ̀ lo ilẹ̀ ní ẹyọ kan àwọn afáàtú sọ ń bí náà wípé méje náà nílẹ̀ gbogbo ìbẹ́nu ọ̀rọ̀ sọ pé aláwùdẹ̀dí kàlákà sábò àtàmọ̀wá ti wà mí nàlẹ́ àdè ní sílàhùnà ó jẹ́ àwọn tó méje náà ní ilẹ̀ náà bó ṣe jẹ́ lásọ́jọ́ oníyẹn ti bẹ̀ lábẹ́ náà ní aṣọ yẹn lábẹ́ kó ṣe òkùnkùn àti ìmọ́lẹ̀ àwọn afá ní ìmọ́lẹ̀ ọlọ́mọ mọ̀ ṣe òkùnkùn ọlọ́mọ ìmọ́lẹ̀ méjì wà òkùn méjì wà ìmọ̀lẹ̀ ìsíwà ìmọ̀lẹ̀ mànàwíwà ìsí ni pé kí ilẹ̀ mọ́bóse mọ́gbò yìí ìsí o ní pé kájọ máa yára wa ní wa yìí ń gbà pé ìmọ̀lẹ̀ wa ń ta òòrùn yọ àbí ìmọ̀lẹ̀ òòrùn mànàwí ìyẹn ni pé tá a lè fojú rí ni pé kí ẹ̀mí kan ní yimán kí dọ̀tí mọ́ sínú ẹ̀mí kan kọjá pé ó gbà fọlọ́ lágbàtà tí mànàwí nìyẹn tọ́lọ́ fi ń sàánú àwa kan ju àwọn kan lọ. bákan náà ni òkun náà jẹ méjì òkun kéèyàn wá rí na kí wọ́n ẹ̀rí kókòrá fi lóhùn òkun ni òkun kí dọ̀tí wà lẹ́mìí kí òkun wà lẹ́mìí kí yẹn máa kọ́rọ̀ lọ́wọ́ máa ń sáǹfà ní fún un ìmọ̀lẹ̀ ẹ̀mẹ́ dára wa la fi ń gbọ́ wà fi la fi tàbí dákẹ́ báyìí tàbí dáa la fi jókòó mẹ́rin báyìí ẹ ló gbé kí ni gbogbo sẹ́ńsọ̀ kí ni ń wí nìyí kò ní yé pàjù sí màlẹ́ ìlú ẹ̀mí ẹ̀ kọ́lọ́ǹkà ìmọ̀lẹ́ ara wa kú ìmọ̀lẹ́ kìíní kejì ọlọ́ǹgbà lọ́wọ́ wa ìmọ̀lẹ̀ kárí nǹkan ká mọ̀ pé pupa ni funfun ni dúdú ni mọ̀gbà lọ́wọ́ wa ìmọ̀lẹ̀ tá a fi mọ̀ pé tọ́lọ́ lélẹ́ ìpèsè lélẹ́ yìí ọlọ́run mọ̀gbà yìí lọ́wọ́ wa láàrin ọlọ́run bàṣírọ̀ wa tá fi ń rí òdodo tá fi ń tẹ̀lé ọlọ́run mọ̀gbà ọlọ́run ní àwọn tí wọ́n wá rí bábáyé tẹ́bí wá sẹ́rí tí wọ́n ní àwọn tó wá ní nǹkan míì lọ́dọ̀ ní tí òwò ṣe fún wọn ẹ gbọ́ nínú àyà mi tàbẹ́ kéyì kọ́lọ́mọlá kan wọ́n ṣe wáyé ní tí yọ bọ̀ tí ọkọ̀ wọ́n náà lọ́lọ́ làhọ́rọ̀ wọ́n làkúrọ̀tà ìlà